أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله ada ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run adẹ̀tọ̀rọ̀ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama a bẹ̀ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó máa ṣàlékún gbígbàgbọ́ yé ẹ̀sìn fẹ́nìkọ̀ọ̀kan wa ẹ̀yin ẹrúsìn ọlọ́run àlàyé nípa fíkíwù òun náà la tún ń ṣe lọ fíkú class òun náà la tún wáyé eléyìí ló máa jẹ́ ahkamu sọlá part fifty four àwọn ìdájọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú ìrun kíkí tá a pè ní asọ́láàt part fifty four apá kẹrìnléláàádọ́ta yóò wá jẹ́ alimani hijab fi sọ́láàtì almanihiyat fi salat àwọn forbidden acts forbidden acts in salat yóò jẹ́ part one àwọn nǹkan tá a kọ̀ tí ò dáa ká máa ṣe lórí ìrun apá kìíní ẹ̀yẹ́ rúṣin ọlọ́run lẹ́yìn ìgbà tá a ti parí àwọn nǹkan tá a fẹ́ tó jẹ́ bíi permissible deeds nínú ọ̀run àwọn nǹkan tí ò dáa ká máa ṣe nínú ọ̀run òun la tún fẹ́ yanjú yìí kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àáfàá lára nǹkan tí ò dáa tí wọ́n fẹ́ ká máa ṣe àwọn nǹkan tí wọ́n kọ̀ tí wọ́n fẹ́ ká jìnnà sí kó má máa ṣẹlẹ̀ nínú ọ̀run ara ẹ̀ ní rọ́fọ́ọ̀l basor ìlàsàmáì rọ́fọ́ọ̀l basor ilà sàmà mímọ́ gbé ojú wa ká máa wo òkè ká máa wo òkè báyìí nínú ọ̀run lẹ́ni tó ń wo òkè tí ń wo sánmọ̀ nínú ọ̀run kò dáa rárá mùsùlùmí ẹ̀ máa kírun kó tó wá gbójú òkè kó máa wo sílì mọ́sálásí bóyá wọ́n kọ pé nigerite kí ló kọ rẹ̀ lọ́ba ah, òkè sílì nigerite tiẹ̀ ni inú òun lọ́wọ́ ó ti ń wókè ibẹ̀ ló ti rí nǹkan kọ sára sílì ló bá ń kà àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ó gbójú wókè ló rí fáànù pé donated by Nokia family in remembrance of late Nokia tó bá ní pé àwọn fámìlì Nokia ló donate family wọn fi rántí ẹni wọn tó ti lọ àwọn aláàjì aláàjà kìnnì kan ló donate ẹ o ibi ìmọ̀ wòkè yìí yóò fa distraction nínú ọ̀run yóò fà kọjá pé ọkàn èèyàn àtùmọ̀ání náà kọ́kàn ó balẹ̀ àṣẹ̀kí náà kára ó balẹ̀ nùrùn kò ní í ṣẹlẹ̀ yóò sì kó àìròjú ni tó ń kírun ìyẹn ló fà nínú ṣẹ̀ríà ká máa gbójú wòkè nígbà tá à ń kírun kò dáa rárá nínú òfin ọlọ́run ìyẹn la ṣe rí nínú hadithi. No eléyìí tí alimami muslim àti ìmáàmù wa nàṣáì kọlọ́nkọ́ba ní kẹ́ gbogbo àwọn àáfàá wa yìí wọ́n gbà wá nínú tírà wọn wọ́n ní pànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì ń sọ wípé layantahiyanna akọ̀wámú àrùnrọ́fọ́ì àbísọ́ọ̀rì yìí ẹ̀ńdà dùà fi sọ̀láàtì ìlàsàmà ànábì ní sẹ́ẹ̀rí táwọn èèyàn kan tí wọn ò bá lọ jáwọ́ àwọn kan nínú ẹ̀yin mùsùlùmí tí wọ́n ń kírun tọ́ràn bá lọ jáwọ́ níbi kọjá sí wípé ńgbà wọ́n bá ń ṣàdúà nínú oorun pàápàá bóyá gbà téèyàn bá ń ka alukunut nínú oorun kọjá pé látara pé wọ́n wá ń ṣàdúà yìí wọ́n máa wá wo òkè wọ́n máa wo ìlàsàmà wọ́n máa wo sánmà wọ́n máa wo òkè báyìí ànábì nírú àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ń kán yà lọ stọ́ọ̀pù ẹ̀ o kán lọ jáwọ́ ń bẹ̀ o kán lọ wá egbò dákun fún rúùsè sí yẹn o kọ́mọ̀jà sí wípé làtúkùtọ̀ fánà àbísọ̀ rùrù kọ́mọ̀dì wípé ojú wọn wà á di nǹkan tí ó ṣe kíni o yóò di nǹkan tí yóò yọ bọ́ọ̀lẹ̀ àbí yóò di nǹkan tọ́já sí wípé ojú yẹn wàhálà ó dé bá ojú wọn yẹn kọ́mọ́ di ojú eléyìí tí yóò fọ́ ojú tí ò ní símọ́lẹ̀ òdodo ń bẹ̀ mọ́ kírú àwọn yẹn kí wọ́n sọ ṣeun kán má máa wo òkè nígbà tí wọ́n bá ń ṣe àdúrà nínú ọ̀run ànábì kọ́ṣán wa ń bi eléyìí. àáfàá lára alimanihiyat fi sọ́la òun náà ni anavoru. ìlàámọ́ yushigilu fi sọ́la àáfàá ní kéèyàn ọmọ ohun tí ó ka ìròjú bá yàn ní tí ó fa àṣùgùl tí ó fa àìrọ̀wọ́ àìráyè tí ó kíìpù èèyàn bísí nínú ọ̀run ká mọ̀ mọ̀ wò ó bíi ká mọ̀ lásì sọ kò dáa tó nù lànà ṣẹ̀ríà àwọn aṣọ tán máa ń yàwòrán sí àwọn aṣọ tí àgbélébù wà ń bẹ́ẹ̀ àbáwọn aṣọ tí wọ́n kọ́ ń tọ́pọ̀ sí lára pé aṣọ yìí o wọ́n wàá kọ́ nǹkan sí láti ọ̀pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ wọ́n ní kí ló ṣẹlẹ̀ nínú hadith ìyá wa Aisha kọ́lọ̀ ń kó bá ní yọ́nú sí wọn wọ́n lànàbí àsálàm ó kírun pẹ̀lú aṣọ kan aṣọ yẹn rèé làá àlàm aṣọ yẹn wá ní àwọn àmì tó pọ̀ làó ní àwọn signs different science anábì wa ń sọ fàkọ́ọ́là ṣágàlá tí ní àlàámù ààbìhì anábì àsálàm kíkẹ́ àtìgẹ́ ọlọ́run kó ní ẹ̀ máa wo gbogbo àwọn tí wọ́n yà sára aṣọ yìí àwọn oríṣiríṣi signs oríṣiríṣi àwọn logo oríṣiríṣi àwọn drawings eléyìí tí wọ́n yà sára aṣọ yìí ó ká ìròjú bá mi níbi tí mo ti ń sin lọ́hùn àṣé aṣọ táwa gan wọ̀ fúnra wa ó lè ká ìròjú bá wa pẹ̀lú ká máa wo ohun tó wà lára pẹ̀lú káwo ń tán sí la pẹ̀lú káwo tí wọ́n yà sí la bẹ́ẹ̀ náà ló lè ká ìròjú bẹ́lòmíì náà tí ń kírun tí ń wo wájú tí ń worú aṣọ tá a wọ àbò ń wo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀tún àbẹ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òsì. anabi asalam wọ́n lásọ ìdẹ́ nígbà tánà bí wàá rí pé ó ń ká ìròjú bóun ànábì ní tó bá rí bẹ́ẹ̀ ìdíhábù bíhà ìlà àbí jaham ẹ má bá a má sọ lọ́dọ̀ abuja mọ̀ ọ̀jẹ̀rẹ̀ ẹ lọ́ bá ń fún abuja ham ẹ lọ́ bá ń fún sotiye ní ìsìn wà á tú ní bí àǹbìjàníyà ànábì ní ẹ lọ́ mú aṣọ tó ń pè ní àǹbìjàníyà yẹn àwọn àáfàá lásọ yẹn òun la sọ tọ́já sí wípé kèé ní àwọn balabala kàkà lára kèé sí àlámù lára tiẹ̀ òun èé sasọ tó máa ń láwòrán la àbí tí wọ́n ya nǹkan sí la so aṣọ tọ́já sí wípé bíi káfíwé aṣọ bíi n tó lè tètè yé wa lọ́dọ̀ wa ń bì ní káfíwé bíi gíní àáfà káfíwé bíi gíní o bíi gíní tí wọn ò dísáìn rẹ̀ àbáwọn aṣọ oníkọ́lọ̀ kan tó máa ń ta a máa ń wọ̀ yẹn ànábì ni ẹ múru aṣọ yẹn so òkè la fẹ́ fàyọ́ ń bi eléyìí kí mùsùlùmí ọmọ wo ohun tó lè ká ìròjú bá ń nà ara ń tá a kórìíra tá a kọ̀ nínú ọ̀ràn ni kò dáa ká máa sọ ṣe. àáfàá lára rẹ̀ ni aliltifaatu lè rẹ́ẹ̀rì haja kéèyàn wá mọ̀ọ́mọ̀ máa wẹ̀yìn náà rún láì ní bùkátà sí i sẹ́yìn pa àti sọ kọjá nínú almubahat tó bá já sí pé èèyàn ní bùkátà sí ní nǹkan kan ló ṣẹlẹ̀ só ti àáfàá nìyẹn ọ̀bàrún jẹ́ ṣùgbọ́n èèyàn ò ní bùkátà sí ọ̀kẹ́ ń wẹ̀yìn irun rẹ̀ à ń tó ṣe yẹn ò dáa rárá àáfàá nítorí wípé tí ọba ti sí bùkátà kankan sí káwẹ̀yìn yẹn ni tó fi hàn ní pọ́kàn wa ò sí ń bí irun ara àwọn tí ó sì jáwọn mọ̀ọ́mí ni ò jèrè òun ni pé alẹ́bíínà fi sọ̀lá ti him awọn àwọn olùgbàgbọ́ òdodo wọn máa ń páyà ọlọ́run nínú ọ̀ràn wọn. ìpayọ̀ ọlọ́run bẹ fún wọn ṣùgbọ́n ọba wa ń wẹ̀yìn tó ń wẹ̀yìn rànran bí ó lè inú lèkè èyí ó ti mọ̀ pé bẹ̀rù ọlọ́run yẹn ó ní problem ó wà questionable bó ṣe wà at fault so torí náà mùsùlùmí èké ẹ̀ máa ń wẹ̀yìn tí ọba ní bùkátà sí ìyẹn ló fà nínú hadithi eléyìí tí ìmáàmù wa Bukhari Abu àti ìmáàmù Nasa'i tí wọ́n gbà wá hadithi ya wa Aisha ni. kọ́lọ́n kó bá ní kẹ́ ìyá wa dáadáa. fàánà Aisha radiyallahu anha annaha qalat ìyá wa Aisha ọlọ́run bá ní yọ́nú sí wọn wọn ní sàáltù rasulallahi sallallahu alayhi wa sallam fi sọ̀la wọ́n láwọn bí òjíṣẹ́ ọlọ́run nípa pé ìmọ̀ wẹ̀yìn náà rún gan tí wà fẹ́ sọ àlàyé wo fẹ́ sọ fún wa nípa mímọ̀ ẹ̀yìn nínú òrun fàkọ́ọ́là huwa ìtìláàsùn yàtàlísù ṣàìtọ́nù mínsọ̀lá tìlà abudi níta lè fi wé ni bí ọfà kan tẹ̀sùn máa ń ta tó máa ń ta márùn ẹrú láti fi sọ ìrun yẹn dìdàkudà gbogbo alamọ bá ta ọfà sí nǹkan ní ta ọfà sí yóò yóò sì fọ́ọ̀lù yóò ṣubú so kéèyàn wá máa wẹ̀yìn náà run odidi ètò èṣù kan ni odidi ọfà abú kan ni látọ̀dọ̀ èṣù tí ó ta sínú ìrun ẹrú láti fi lè jẹ́ kí ìrun yẹn ó wó kéèyàn mọ̀ ní ìrun mọ́ torí náà ẹ jẹ́ ká afa lára rẹ̀ ni tẹ̀síbíkùlà àsọ́bìrì tẹ̀síbíkùlà àsọ́bìrì tẹ̀síbíkùlà àsọ́bìrì òun ni títì kabọnú ara wọn torí nǹkan méjì ni a ní tẹ̀síbíkùlà àsọ́bìrì bá a ṣe ní farukọ àtúlà àsọ́bìrì tẹ̀síbíkù ni pé ká ti ọwọ́ bọnu ara wọn báyìí farukọ àní ká máa rọ̀ka méjèèjì ni ó dáa ṣùgbọ́n ẹja mú kọ̀ọ̀kan abala ká máa kírun ká máa wá tọwọ́ bọnú ara wọn bí ìgbà te ń ṣeré lórí irun mùsùlùmí máa ń síríọ̀sì lórí irun ni irun táwọn kan nínú àwọn sálàfù ń kí àwọn èèyàn bíi abu muslim alakawulani tó dìde ògiri wó tí wọn ò mọ̀ pé ògiri wó táwọn aráàlú ní ògiri ti wó pa abu muslim alakawulani ngba tó di pé eruku sọ lálá ńgbà eruku wálẹ̀ náà tó bá abu muslim tó ń kírun tiẹ̀ lọ ó lóun ò mọ̀ pé kan ṣẹlẹ̀ irun tí ń bẹ́nu àwọn aṣíwájú rere fún wa tó jẹ́ pé tí ọgbẹ́ kan bá ń bẹ lára wọn àbí ọrùn fà àbí ọfà kó sí wọn láà tán fẹ́ bá wọn yọ nígbà tán bá ń kírun tán bá yọ látara abọ́kàn wọn sì wà nínú òun wọn ní philippine tó ọlọ́run ṣàánú èmi àti yín o ìrun tiwa kọ́lọ́njẹ́ ó súnmọ́ kó ṣàánú wa jàmáà káwá di pààtó wa máa kírun a máa wá tìkàbọ̀nú ara wọn àǹfààní ò dáa nígbà téèyàn ń ṣeré leléyìí mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ nínú hadith àfàwà Abu Hurairata bàbá olólóńgbònú sàábé pàtàkì ẹni ọlọ́run tó mójútó tọlọ́run tó mójútó mọ̀ tí wọ́n gba ìmọ̀ wa fún wa kọ́lọ́run kó bá ní san wọ́n dáadáa kó bá ní yọ́nú sí wọn kó ṣe wọ́n nú àwọn sàábé táàrí inú àlìjánná táàjọ bọ́wọ́ táàtún di mara wa báyìí nọ̀híbùhù fìlà wàlìlà àwa nífẹ̀ẹ́ àfa àwa àbúrè rà a nífẹ̀ẹ́ wọn torí tọlọ́run nìkan tọlọ́run ló jẹ́ a nífẹ̀ẹ́ wọn kì í ṣe nǹkan mi so àfa àwa àbúrè rà yìí ọlọ́run bá ní san wọ́n lẹ́sàn-án rẹ̀ o wọ́n lànà bí n sọ wípé ìdá àtàwà bọ́ àhádùkún fi bẹ́ẹ̀ tì í súnmọ́ àtàlì mọ́sídìdà ẹnì kọ̀ọ̀kan yín bẹ́ẹ̀ lè ṣàlùwàlà láti ilé rẹ̀ hmm? ó wá wá sílé ọlọ́run ní mọ́ṣáláṣí kánà fi sọ̀lá tí hàtà yẹrìjà irú onítàn kọ́mọ̀ pé òun ti wà náà tí yéé padà sílé ẹ wo ọlá tí ń ń bi kásálùwàlà ká tó kù lé lọ sí mọ́ṣáláṣí àṣìwọ́tọ̀ ṣàlùwàlà tó ń lọ kírun wọ́n fún ọ bí ìgbà tó ti wà náà òun ni títí lódiwọ̀n ìgbà tó bá sì lálùwà láwọn. fàlàyé kúlọ̀ àkàrà wàṣà bá kàbẹ́yìn náà sọ bẹ́ẹ̀ ànábì àtọ́ ní ẹ mọ̀ wàá ṣe báyìí o ànábì wàá ògbéjì ń practicalize ẹ̀ fún yín ànábì wàá mú àwọn ọmọ níka rẹ̀ ó ti bọnú ara wọn àṣé ẹ mọ̀ mọ́ ti ka bọnú ara wọn ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ rárá o so ti yé àáfàá wa Ismail bùnà Umayya nínú ọ̀rọ̀ tí ìmáàmù wa Abu Dáúdà tí wọ́n kọ sínú súnánù wọn wọ́n láàfáà wa yìí tí wọ́n ń ṣe Ismail ọmọ Umayya wọ́n sọ pé sa'alitu náà fẹ́ àn ani rọ́júlì yusọ́lì wàhùwà wọ́n láwọn fi bí àáfàá wa náà kọlọ kọ́lọ̀ ń kó bá sí wọn nípa ọmọnìyàn bi wọ́n nípa èèyàn kan hmm, ìbá kámọ̀ tó sọ́kàn nìkan ń bẹ̀ èèyàn kan àwọn wọ́n bí wọ́n nípa èèyàn èèyàn tọ́já sí pé ó ń kírun wàhùwà mọ́ṣubíkù yàdẹ yìí kí ni tí ó ṣe ló bá ń ti ọwọ́ ìka bọnú ara wọn ń ti ka ọwọ́ bọnú ara wọn wọ́n ní kọ́ọ́lá ibn Umar àáfàá wa ibn Umar ọlọ́mùbá ni yọ́nú sí wọn àwọn wa ń dáhùn ọ̀rọ̀ yẹn pé tílkà sọ̀lá tùlìmọ̀gìdú bí alẹ́ yìí so rẹni tó ń kírun tó ń ti ara wọn ìrun ẹni tọ́lọ̀ ń bínú sí ìrun ẹni tọ́lọ̀ ń yọnú sí ìrun ẹni tó pé alimagbub aleihim ẹni tí ìbínú lórí wọn ni kí ìbínú ara wọn odidi seriousness nínú worship kéèyàn mójútó ìjọsìn lẹ́ni tọkàtara òun ni ti ń bẹ́ nù. sàrùkátò làásán bẹ̀ kéèyàn wá tó máa rọ́ka kàù kàù kàù ní rọ́ka ọ̀rọ̀ kìíní ọ̀rọ̀ kejì ọ̀rọ̀ kẹta ọ̀rọ̀ kẹrin ìmọ̀ rọ́ka lórí ìrun náà bí ìgbà téèyàn ń ṣeré téèyàn ń ṣe dírámà mùsùlùmí ṣe bẹ́ẹ̀ á máa rọ́ka rọ́ka of Nigeria àáfàá ní ká sọ ṣe ara ń tí ọ̀dà ni só ti yá àbí òye torí wọ́n kórìíra mọ̀kúrú ni ara ń tá a kórìíra ká máa ṣe nínú òrùn ni ara àwọn detested acts tí ò dáa ká máa ṣe ni torí pèlè annaha àáfàá nífẹ̀ẹ́ rí ká máa wá rọ̀kà yẹn yọ́ọ́ máa kó àìròjú bá wa àní sọ̀la kúrò níbi òun àáfàá níwà yín ká sọ̀rọ̀ tó bá ti wá ń di gbogbo ìgbà ó ti ń pọ̀ jù náà rán àáfàá ti dè wọ̀ báwọn o lẹ́ànà fi àtàlà urban bí sọ̀la ó ti di pa àti aṣọ di awẹ́wà àti sọ ìrùn dèrè àsọdáwàdà tó ti yé nìsín mùsùlùmí gbọ́dọ̀ fún kọ́ máa rọ́ ìka ẹ̀yin náà pé ìgbà téèyàn náà ń ṣeré ọlọ́ọ̀fẹ́ bọ́ sọ̀rọ̀ tó ti yé nìsín hmm, ka ọ̀rọ̀ kìíní pàkà ọ̀rọ̀ kejì pàkà àáfà so òsèlópọ̀ kàn rẹ lè wà ń bi irun sá ẹ wá já ohun tó ṣẹlẹ̀ ní àáfà wa ṣọ́ọ̀bà tán jẹ́ ọmọ ọ̀dọ̀ fún àáfà wa sàbí pàtàkì Abdullahi ibn Abbas kọ́lọ́n kó bá níyọnu sí gbogbo wọn àti bàbá àtọmọ àti gbogbo àwọn tó gba ọ̀rọ̀ yìí wá ó ní sọ̀láìtù ìlà jambi ibn Abbas wọn láwọn kírun lẹ́gbẹ̀ẹ́ sàbí pàtàkì Abdullahi ibn Abbas kọ́lọ́n bá ní kẹ́ bàbá àtọmọ o ó nígbà tó ń wá kírun fàràkáàtù mo bá rọ fàràkáàtù àṣọ bíi mo bá ń rọ̀ka lórí ìhùn àáfà mo bá ń rọ̀ka àfi pàkàn pàkàn ni mo bá ń rọ ìka falámà kọ̀dọ̀ ètò sọ̀lá ó tí mo wá kírun tán tí mo parí ìrun sẹ́wọ̀n pé àwọn sàbí tó kí ah lè sí nkírun tó ń rọ̀ka ni sàbí ọ̀sán pé ìwọ tiẹ̀ la amalak ká sọ pé ọmọ ta fún ọ so ti yẹn ní sí pé ọ mà ta fún ọ o bí ká sọ pé látijọ́ iná òòtàn tí òòtàn tí ìgbọ́n máa ń tọ́ yẹ kó o ṣe nù so gbólóhùn tá a fi máa gbólóhùn tó yẹ pé a fi máa ń sọ fún yàn pé ah, ah, o ò ṣe dáadáa ah, o ò wu ọmọlúàbí o ó ní sọ ọmọ wa kírun ni afatarka àṣọ ọbẹ àkà wọn tàn fi sọlá ó sì máa rọkà tó sì wà nù rún kódà o má ṣe bẹ́ẹ̀ mọ́ o imam ibn abi shaiba àwọn ni wọ́n gbọ́ ọ̀rọ̀ ìwá àwọn àáfàá wa pàápàá sheikh albani nínú tírà àwọn ìrùwá olùgọ́lìl wọ́n ní asaru tó dáa ni wọ́n hasana rẹ̀ wọ́n ló dáa so torí náà mùsùlùmí o kó má máa jẹ́ ẹni tí yóò máa rọ ìka jàmọ́ sóyè àbí òye hmm, kásàkéèsì ẹ̀ àáfàá lára tí wọ́n tún fẹ́ ká sọ̀ra fún nínú òrun òun náà ni àtàfà ubu fi sọ̀la àtàfà ubu fi sọ̀la àáfàá àáfàá ní kò lẹ́tọ̀ọ́ fún ẹni tó ń kí ìrun kó wá máa tàfà ábà jàmá a rí wípé nù nǹkan tó máa ń ṣẹlẹ̀ nínú ìrun pàápàá táwọn èèyàn bá ń kí ìrun òun nìkan máa ṣe kí o kí wọ́n máa sín wọn so ti yé ní ìsìn di pé wọ́n máa wá sin so anabi sallallahu nínú àdìsí Abu Huraira ni yọ́nú sí wọn anabi ní àtàfáwù nínú ziyada mi fi sọlá nínú kéèyàn máa kírun yíyan ni o kìí ṣe sínsín sótìyé yíyan òun ni torí pé yàtọ̀ ń bẹ láàrin yíyan a máa ń sì gbé fúnra wọn tẹ̀sùmí tó là á tèsì sótìyé ibi eléyìn ẹni tó bá sín káàkiri yẹn ara àwọn ìwọ mùsùlùmí eléyìí yíyan ni téèyàn téèyàn ya gbogbo ẹnu tán báyìí ẹ ti mọ̀ pé irú ẹni yẹn ṣẹ̀ríà ọ̀fẹ́ ká máa yanu tán nígbà tá a bá fẹ́ yan so mímọ ẹyán náà ọ̀ràn kọ dáa ara detested act ara ń tá a ṣe kí ni o ara ń tá a kórìíra òun ni àáfà alánàbí àsálà ní pé ẹ̀rí ìmọ̀ ẹyán àtàfà ubu fi sọ̀la mímọ ẹyán nínú ọ̀run mínà ṣàìtàn ọ̀dẹ̀ èṣù ló ti wá fàyídà àtàfà abba ahadukum tẹ́nìkọ̀ọ̀kan yín bá ti wá fẹ́ rí i pé yíyan ti dé nù ọ̀run fàlẹ́yàkùbù mọ̀sítàtà ẹ wà á dáàbò bò níbẹ̀ ẹ bá ṣe lágbára tó tó bá di pọ́ ọ̀fẹ́ yan ọ̀fẹ́ ya gbogbo ẹnu tán hundred percent gbìyànjú mọ́jọ kọjá five percent ọ̀ wà á fọwọ́ bo ẹnu yẹn mọ́ mọ́ra wọn tí èsì pé ó fi wá la gbogbo ẹnu lẹ̀ ní bíi eighty percent sẹ́gbẹ́ tí ọba tiẹ̀ lánú rẹ̀ àwọn akọ́mọ̀jú bíi five ten percent lọ so ànábì níbẹ̀ bá ṣe lágbára mọ́ ẹ̀yà àríkẹ́ ẹ̀ dìfẹ́ǹdì ẹ̀ dáàbò bò kọ́mọ̀dé pé wà á la gbogbo ẹnu tán tẹ́ fi máa yan so tìyé nìsín àáfàá ní kásìlọ́ọ̀mọ̀ lódodo àti rípọ́dọ̀ ọ̀ṣà ìtọ́ ni mímọ yan ti wá ó máa ń fi ń kó òròjú ọ̀lẹ àti kí nǹkan ó suni tiredness fatigue èṣù máa fi kó bá ẹrú ni so tó bá ti wá dìbò àfáàní wàhálà tó ṣúrọ̀ wò lè ṣe àdá ńdàtàṣà òbí lè ádámì dẹ̀lílé àlẹ́yà wàhálà mí náà làṣẹ àlùmọ̀ntàṣẹ̀rọ̀ báyìí nínú náà sọ wàhálà dẹ̀lílé àlẹ́yà àfáàní tá a bá yẹn wò ní asáwùsù dì láì òdodo ànàbí àsàn èṣù ló ti ń wá ṣùgbọ́n àbẹ̀bí ò ní aṣọ àwọn bíbí láì so kí àwọn yẹn àwọn bíbí láì ní aṣọ ẹ̀tọ́ ọmọdé wọn ò ní á ṣe bẹ́ẹ̀ yálà nínú òrun àbí níta àrùn nígbà tá a kírun kò nídìí kan máa ṣe àwọn bíbí láì ní aṣọ àfáà ní ò kankan fún un nínú àwọn tó fọn ká lọ́dọ̀ àwọn èèyàn nìyẹn tí ò dẹ̀ sí ẹ̀rí kankan fún àáfàá alárẹ̀ náà ni albusok jiatal qibla au anil yemin àáfàá ní ká máa tutọ́ síwájú bí a fẹ́ forí kan kírun níwájú kíbla báyìí àbí lápá ọ̀tún kò dáa rárá a fẹ́ tutọ́ kẹlẹ́bẹ àtàwọn ọmọ yẹ kò dáa èèyàn kírun fún wa jẹ pẹ́ pẹ́ pẹ́ àbí pẹ́ pẹ́ lọ́la ń tu sọ́ọ̀tún àbí wájú àáfàá ní ò dáa rárá torí àdìsí mọ́mú muslim ó ń bẹ lórí ẹ̀ àdìsí àáfàá wa jábírù kọ́lọ́ọ̀kọ́ bá ní yọnu sí wọn. wọ́n nípa ànábì sallallahu alaihi ó ní inna ahadakum idha qama yusalli fa inna Allah tabaraka wa ta'ala qibala wajhihi àṣẹ nìkọ̀ọ̀kan yín tẹ́ ẹ bá ti lè dìde tẹ́ ẹ gbèrò tẹ́ ẹ fẹ́ sin lọ́hùn tẹ́ ẹ fẹ́ kírun ẹ lọ́hùn kí dájúdájú ọba ọba tó ọba àlékè ọlá ọba gíga o ó ti wà lágbègbè yín fàlà ẹ má wàá tutọ́ síwájú ẹ sì má tutọ́ sapọ̀ ọ̀tàn wà lè yẹ sọ kàn yà sáré ẹ rí pápá àlàáfíà ni kẹ ara tutọ́ sí táàtàrí jíìlì ìlú yìí sọ̀rọ̀ ní abẹ́ ẹsẹ̀ òsì ẹlòmíì ò lè mọ́ gbọ́ yìí àwọn mọ́sálásí ìgbà náà àti sọ́ńtọ́jọ́ bẹ́ẹ̀ kọjá kì í sí mọ́sálásí oní tiles kì í sí mọ́sálásí tí wọ́n rẹ́ mọ́sálásí bíi alámọ̀tẹ́ pé téèyàn bá ara tù ìtọ́ síbi ẹsẹ̀ lẹ́fìtì ìtọ́ ara fẹsẹ̀ rámọ́lẹ̀ ẹnìkan kan ò ní fura yèpẹ̀ ní ọba lọ ni so irú àsìkò ìjọba láti di oní táìs tó bá tún tu kẹ̀lẹ̀bẹ̀ náà síbi ẹsẹ̀ tó fẹsẹ̀ ra ó lè gbá àwọn míì ṣubú so ara mú bí ankachifu kan ara tú sí i hmm? eléyìí ń bẹ́ ta so ti yé ní ìsìn ànábì sallallahu alaihi wasallam ó nírú ẹni yẹn apá lẹ́fìtì mọ́tòtọ́ sápá ọ̀tàn mọ́tòtọ́ àbí tu kẹ̀lẹ̀bẹ̀ síwájú apá lẹ́fìtì lábẹ́ ẹsẹ̀ lẹ́fìtì òun ni so eléyìí òun ni tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tọkọ wa so tí a sì lè lo aṣọ kára tó sì di aṣọ wa ká fi nu ara wọn a máa tẹ̀síwájú ní 55 fifty five pẹ̀lú ọ̀dà ọlọ́run gbẹ̀dá tó wọn ṣàlàyé pa alimani hiyat àwọn nǹkan tí kò dáa nínú ọ̀ràn tí wọn fe ká jìnnà sí ọlọ́run gbàjọ́sìn wa o. sànú wa o ṣe wá lọ́mọ àlìjáná mọ́ ṣe wá lọ́mọ náà o ìrún ni dọ́kọ̀ béèrè ọlọ́mọ jẹ́ àfẹ́lì jẹ́ apáàsì subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant as tibatul salamu alaykum wa rahmatullahi wa barakatuh